parala sí tán. Sakata la bala do sito. Ojú àfọ̀fọ́ tán. Àṣírí ọ̀dọ̀fọ́ ọ̀dọ̀fọ́ tó. Ìjà ní ń dálẹ̀. Ìjìnlá ń